wa rahmatulahi wa barakatu èyí tá a fẹ́ kọ́ra wa láàárọ̀ yìí òun náà ni oògùn tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn torí wọ́n máa ń mú nǹkan ọmọkùnrin tí wọ́n á máa lò ní evil word wọ́n máa ń ṣìṣe àwọn tí wọ́n pera wọn lálágbára irú ọkùnrin bẹ́ẹ̀ kò ní lè perform dáadáa lọ́dọ̀ ìyàwó irú ọkùnrin bẹ́ẹ̀ ìgbà míì akàn tó délé rí i pé ah, ó mà tún gbéra ìgbà míì àtún paná títí títí títí tí ò fi ní lè ṣe nǹkan kan mọ́ ìgbà míì dẹ̀ nínà wọ́n máa ń ba spam ọkùnrin jẹ́ tí wọ́n á lọ jókòó sínú spam ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wọlé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ àdúrà wa gba inshallah rahman mo kàn ní kí n sáré ṣe kọ́mọkọ́mọ ni so tán bá mú nǹkan ọmọkùnrin èèyàn àbí wọ́n ti ba spam ẹ̀jẹ̀ wọ́n wá ń sọ fún pé no spam count àbí low spam count tó dẹ̀ ń lo gbogbo nǹkan tó jẹ́ fertility nínú egbògi àti nínú oògùn òyìnbó tó rí pé kinní yẹn ò count náà irú ẹni bẹ́ẹ̀ lè ṣiṣẹ́ yìí mi ò tán ẹ́ o ẹ̀rọ̀kẹ́ gbogbo nǹkan tá a fi lẹ̀ àwọn èèyàn ń lò wọ́n ń dúpẹ́ fọ́lọ́run wọ́n dẹ̀ ń pè wá lórí fóònù kódà títí má dúra àmú nǹkankan wáyé àní mú nǹkankan padà tó bá mú nǹkan ọmọkùnrin nǹkan tó máa bá mi wá ó máa bá mi wá àrígiṣẹ́gi ó máa wá àrígiṣẹ́gi méje ọ̀tọ̀ọ̀tọ̀ wàá dẹ̀ wá àtàjọsí wàá dẹ̀ bá mi wá ìgbín méje wàá wá. Wa ìran ìdí ìjàpá méje ewé àgbọn ti ẹ̀wá kan máa ja ní nǹkan mẹ́rin ló nídìí àrígiṣẹ́gi wàá wá méje ìgbín ńláńlá tó pinnu wàá wá méje wàá wá ìran ìdí wàá wá méje ata àjọsì àti ewé àgbọn oye tó bá wù ẹ̀wọ̀n a máa fi sí màá ti bá máa ṣàlàyé o máa yé ẹ̀ ìdí tí wàá fi wá ìgbín méje ọjọ́ méje ló ẹ̀ fi ṣiṣẹ́ yẹn wọ́n á dá padà nǹkan ọmọkùnrin yẹn tí wọ́n mú yẹn wọ́n á dá padà ọjọ́ méje ni ó dẹ̀ fẹ́ jẹ ìgbín yẹn ni ṣùgbọ́n ní process farabalẹ̀ kó share fídíò káwọn èèyàn jàǹfààní ẹ̀ torí kíní yẹn wọ́n ń fogun yẹn já àwa ọkùnrin púpọ̀ láyè sìn wọ́n ń fogun yẹn já àwa púpọ̀ jù so gẹ́gẹ́ tó ṣe kíní kan nǹkan ọmọkùnrin ẹ̀ ti lọ ẹni tí ó ti pé fifty nǹkan ọmọkùnrin ẹ̀ kò lè gbéra mọ́ ẹni tí ó ti pé fifty àtọ̀ ẹ̀ ò lè dọmọ mọ́ fún kíní kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n dùn tó pé iṣẹ́ wa ọlọ́run ní kí á ní àìdí àkójú wa tó àwọn kọ̀ọ̀kan dé a rí pé evil world ni wọ́n ti ń ṣiṣẹ́ yẹn látara àwọn èèyàn tó súnmọ́ yàn tí wọ́n níyàn ṣẹ̀ wọ́n bóyá lọ́dọ̀ ìyàwó ni àwọn míì gan torí pé orin jẹ orin mu wọ́n blọ́ọ̀kù orí ẹ títí wọn ò rí blọ́ọ̀kù so wọ́n rí pé ọlọ́run ṣàánú àwọn pé nǹkan tó fi ń gbádùn ayé á sọ́dọ̀ kì í ṣèyàwó èèyàn nìkan ló lè mú nǹkan ọmọkùnrin èèyàn ọkùnrin mi dẹ̀ ni ó tún láwọn girlfriend tó rọra ń ṣe ìyàwó ilé òun nǹkan ọmọkùnrin ẹ̀ girlfriend ni ó mú pé torí kó má lè ní access sí ìyàwó ilé ẹ̀ mọ́ ẹ̀rí ilé ayé ìmísì ní ìyàwó ilé láwọn pé ó ń jáde ìwọ tí wọ́n wá ń disgrace obìnrin olóbìnrin á mu ọkọ òun ṣáà ni á rọra mu lẹ́ẹ̀fì rírú ẹ̀ pé á lè pàfọ́ọ̀mù nínú ilé kò pẹ́ kò ní lè ṣe lọ́dọ̀ ara àtàmọ́. <laughs> ẹ rí pé vice versa ni ìmí sì ni yóò máa pàfọ́ọ̀mù níta kò ní lè pàfọ́ọ̀mù nínú ilé mọ́ agbára ju agbára lọ. àwọn ọkùnrin náà lè wá sọ di yẹ̀yẹ́ síwájú kí n tó kọ́ wa lé àwọn kinní wọ̀nyí ẹ jẹ́ ká sáré polówó ó dẹ̀ share fídíò yìí tó bá ti gbọ́ ìpolówó tán màá kọ yín wàá dẹ̀ lọ ṣe bísí ńlá ìtàláwà dúpẹ́ fọlọ́n gbogbo ẹ̀yin tẹ́ wọlé ẹ káàárọ̀ ẹ kojúmọ́ ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì powder wa àwọn powder wa tí mo fi hàn yín ó ní agbára púpọ̀ kì í ṣoṣólẹ̀ kì í ṣẹ̀yọnú ayé kì í ṣèmùlẹ̀ àgbà kì í ṣẹ̀bẹ̀ àgbà ò bẹ́ anybody ṣùgbọ́n tọ́wọ́ ẹ bá tẹ àwọn powder èyí tí wàá máa jẹ́ wà ń bẹ̀ èyí tí wàá dẹ̀ fi sí kírìmù tí wàá fi sí ọṣẹ ìwẹ̀ wà ń bẹ̀ tọ́wọ́ ẹ bá tẹ dì í sí ní solid barrier máa wà láàrin ìwà àti fúwọ́dù ẹ̀mí òkùnkùn wọn ní ní access sí ẹ mọ́ wàá máa rógo ẹlùgbó pò wà ń lé ayé yẹn ń ṣiṣẹ́ òrílé kò rí mọ́tò rẹ̀ wà ń lóyìnbó bí aláìsí yẹn gbogbo adohun gbàgbé adòpin torí wọn ò ní rí ẹ mọ́ tí wọn bá dẹ̀ ti rí ẹ mọ́ yẹn láwọn ẹ̀mí òkùnkùn àwọn tó ń monitor life wẹ monitoring spirit dẹ́wọ̀ a máa rí dáadáa ṣe lórí time so ẹ contact wa fún obìnrin tó ní fibroid ẹ get bulldozer melt fibroid both fibroid and uh, blockage tube ẹ get ẹ kò síbi tẹ́wọ̀ àti product wa òde lónìí tuesday la máa ń gbé ọjà wa ní international ẹ máa rí fídíò very soon lórí live so láti South Africa DHL a máa ń send ọjà wa all over the world DHL là ń lò òní Tuesday la máa ń gbọ́jà ní nàìjíríà kò síbi tó wà nàìjíríà tí product wa ò ti ní wá báyìí tó rà ń lo GIG logistic company àti register pẹ̀lú wọn so ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid gbogbo obìnrin tó bá wù kó ní fibroid àti tó ní eh, blockage tube yà títí ẹni kò jẹ́ ká mọ gíráàmù fibroid yẹn tí gíráàmù fibroid yẹn bá ti pọ̀ jù so a ma advice ẹ pé kò lọ operate ẹ bọ́tọ́ pé gram fibroid yẹn ò pọ̀ kò kò tóbi jù gbogbo bikini tó bá wò kó wà kódà kó wà nínú ìfun ẹ kó wà nínú wúmbù ẹ budoza melt ẹ adé ẹ ìwọ ọkùnrin tó lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ìdákọ́lẹ̀ tó ní demand power get caterpillar àti transformer àti miracle leaves ó wà effective ju, jù wàá máa gbéná wọlé wàá lè mọ̀ sí dáadáa lọ́dọ̀ ìyàwó rẹ caterpillar transformer miracle leaves fún alẹ́ manpower àti fún weak erection quick ejaculation premature ejaculation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ gẹ́ẹ̀tì yẹ fún ọkùnrin obìnrin tó ní sọmúroro tá mọ̀ sí hormonal imbalance àbí tó yí spam leakage ń dà láàmú tẹ́dà ń dà láàmú àbí tó ní ovulation problem gẹ́ẹ̀tì caterpillar obìnrin wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọpọ̀n àwọn àìsàn kéékèèké tí ó máa ń fa ìdíwọ́ tí obìnrin ò ní tètè fi lè conceive kódà infection gẹ́ẹ̀tì caterpillar ó wà effective gidi àgbàlagbà àbí ọmọdé tó ń gbàgbé nǹkan ẹ gẹ́ẹ̀tì two point five human brain digital memory booster ó wà effective gidi ẹni tó ń gbàgbé nǹkan ọmọdé ni àgbàlagbà ni kódà wọ́n máa ń dààmú èèyàn àwọn ayé kódà kò jẹ́ ayé ló kó làákàyè ẹ ti rí ó wà sealed ẹ ti rí ó wà sealed powder ni gbogbo product wa tí ó dẹ̀ ní particles nínú torí powder tó kọjá láàbù ni so scientific approved gbogbo product wa ló dẹ̀ wà halal ẹ gẹ́ẹ̀tì human brain digital memory booster ìsọyè iliam wọ́n máa ń kó làákà èèyàn wọ́n á kó ọpọlọ àgbò wọ́n á pè wọ́n lágbò nínú ìmọ̀ wọn wọ́n á forúkọ ẹ̀ sórí àgbò ní wọ́n á forúkọ èèyàn sí àgùntàn wọ́n á kọ́kọ́ lọ àgbò wọ́n á kó sí àgùntàn wọ́n á kó tàgùntàn ságbò wọ́n brain kọ́lọ̀ ń wa ní evil ẹ jẹ́ ká gbára lọ́lọ́run ká dẹ̀ máa gbìyànjú ká máa lo àwọn nǹkan tó bá wà láàlì láti lè prevent ara wa so ẹ gẹ́ẹ̀tì ìsọ̀yè fọ́mọdé àti fún àgbàlagbà ẹ gẹ́ẹ̀tì miracle leaves fún ẹni tí kùn ẹ wú àbí tí ẹsẹ̀ ẹ wú àbí tí wọ́n ta lọ́fà tó ti pẹ́ lára ẹ̀ tọ́fà yẹn rìn káàkiri ara ẹ̀ tó pé kò ráyè jáde abẹ́ni tó ń fún ní pọ́ìsì jẹ lójú oorun àbí lójú ayé abẹ́ni tó ń forí kókó aláǹtakùn àbí tó ń jẹun lójú oorun tó ń ní ìbálòpọ̀ ojú oorun ẹ gẹ́ẹ̀tì miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senalive anábì muhammad sọ pé senalive yìí òun láti ó débi ẹ̀ rárá ẹ̀kan lọ́dún òun láti máa mu senalive torí both national and spiritual nǹkan tó ti sick sínú ara ẹ tí wọ́n ti fi sínú stomach èèyàn tíyàn ti ṣì jẹ lóríṣiríṣi á flush ẹ̀ dànù kò ṣe má ní ni ó tún lè máa boil ẹ̀ kó máa fi ṣanra ó máa máa lé ìfù dànù wíyà á dẹ̀ máa open yeah memory booster is twenty thousand the list of the special powder tá a ṣó lẹ́ẹ̀kan yẹn àwọn eléyìí the list ta fi ń ta kì í ṣe sáìsì la fi ń ta o mo kàn fi hàn báyìí ni o so the list ta fi ń ta òun náà ni one seventy thousand one hundred and seventy thousand ni the list both black and the grey yes black yẹn ni jíjẹ green yẹn ni wàá fi sínú kírìmù díẹ̀ wàá tún fi sínú ọṣẹ ìwẹ̀ o ò dẹ̀ lè ló tán o ò lè ló tán torí at least bóyá ṣíbì kan ló mix mọ́ṣẹ ọṣẹ dẹ̀ pọ̀ kírìmù náà so ìwà àtọmọ family lè máa lò òun prevent family ẹ̀ láti lẹ̀ nìyẹn evil so àwọn ọmọ ọlọ́run adẹ̀lẹ̀ rógùn wọn lò so miracle leaf ni ó wà effective gidi ó wà effective gidi ẹ get miracle leaf ẹ get all in one òun ló ṣìpù jù nínú àwọn product wa fifteen naira all in one ikú nìkan lọ́ọ̀lì wọn ò lè wò cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá tó ránà bí òní sọ̀rọ̀ fẹ́nu gbogbo àwọn product wa prophetic medicine ni láyé ntí kwanilà àwa gbogbo nǹkan tọ́lọ́ bá sọ ọlọ́run ló sọ fún so àwọn àìsàn ńláńlá prevention ni treatment ni cure ni ó lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú ẹ get all in one ẹ ó wà halal halal torú balábù kọjá so there was scientific approof so ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun náà ó ń ṣiṣẹ́ fún un ó dẹ̀ ṣiṣẹ́ fún èké nínú àìsàn prevention ni treatment ni kí ọ̀ni ó ti lo oògùn sí kò lọ ó lọ́wọ́ ayé nú ó lẹ́sẹ̀ ayé nú lórí èké àìsàn lèmi ń sọ fún ẹ o tó bá láìsàn tó bá ń lo ọlọ́run níjó ní tó bá sì láìsàn tó á ní pé kìnnìkan ni gbàdá àjínà kìnnìkan kìnnìkan igbá àwo get only one bísíní láì tààlà ikú nìkan ni kò lè wò ó wà effective àtúnwá láwọn special powder tá a máa ń ṣe fáwọn tó bá ní diabetics within a month tá a bá ṣe special package fún ẹni tó ní diabetics within a month ṣúgà máa kúrò nínú sísítẹ̀mù ẹ̀ bí sílẹ̀ láì tààlà tó bá yẹ kó jogún ẹ̀ ní bóyá hereditary ni tó jogún ẹ̀ so tó bá ti lò tí ṣúgà kúrò nínú sísítẹ̀mù ẹ̀ tó da dúró tí ṣúgà yẹn bá tún fẹ́ máa rise up ṣẹ́mọ̀ pẹ́ni tó bá jogún ẹ̀ kò lè lọ yóò máa lọ yóò máa padà ní akọ̀mọ̀ wá nǹkan tá a fi control ẹ̀ bẹ̀tọ́ pẹ́ni tó já wọnú láìfù ẹ̀ ni tí kì í ṣe pé bóyá ó jogún ẹ̀ tó bá lo special package wa ìlú rí diabetics á kúrò nínú blood ẹ̀ tán yanyan bẹ́ẹ̀ni a tún wá ní special package ta tún máa ń ṣe fún ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè pàfọ́ọ̀mù dáadáa tó yẹ pé wọ́n ti ń lo nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n ń lo ní evil word wọ́n ti gba àtọ̀ ẹ̀ wọ́n ti lọ stọ́ọ̀kì àtọ̀ ẹ̀ síbì kan àtọ̀ ẹ̀ ò lè dọ́mọ mọ́ wọn fẹ́ kó lọ́mọ láyé a dẹ̀ tún ní special package ta ń ṣe fún àwọn obìnrin náà tí wọ́n ti gbé nǹkan sínú wombo ẹ̀ wọ́n ti gbé nǹkan sínú ovary ẹ̀ wọ́n jẹ́ kó conceive bó ṣe ń conceive ló ní miscarriage aláwọn special fún so èké nínú ìpèníjà both national and spiritual problem ẹ contact global dahiratu dhikrlahi islamic organization health and spiritual department under sheikh afagba international limited torí pé kí ni inali izatali Lai jẹmíà gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ pè wá àwọn onífìtọ̀ fọ̀gbẹ́ àwa máa yọ ẹ kúrò nínú agbára ọlọ́run nínú ìmọ̀ o evil word wọn ní ní access sí ẹ mọ́ wàá wá máa rógo ẹ lò nǹkan tó máa fi kojú problem ẹ látọ̀dọ̀ títí wa àwọn nǹkan tí ò líǹkì mọ́ evil word nítorí gbogbo nǹkan tó ń lò ló líǹkì mọ́ evil word ni wọ́n ń rí ló fi bọ́ nínú ìṣòro ẹ ti gẹ́ẹ̀sì ẹ̀ so ẹ kọ́ńtà ti wa ètò àwẹ̀ wà tó lẹ́jìtì ètò sàárà wà tí kìí ṣe ètùtù láti yọ ẹ kúrò nínú wàhálà ètò àdúrà wà láti yọ ẹ kúrò nínú wàhálà àwọn special powder kan tún wá wà tó jẹ́ àlàl powder láti yọ ẹ kúrò nínú ogun ayé bí sínú láì tààlà kò síbi tó wà tí product wa ò jẹ́ ẹ̀rí DHL là ń lò à ń lo DHL ní South Africa láti deliver gbogbo àwọn èèyàn wa tó wà lamẹ́ríkà àwọn èèyàn wa tó wà ní Europe tó wà káàkiri ẹ̀rí báyìí máa ń send ọjà sí òní iná àìmá send àìmá send ọjà lónìí torí àyà òní Tuesday la máa send àwọn international ọjà tá a bá fẹ́ send so powder yẹn nílẹ̀ kan sí ó máa create a solid barrier between you and evil world monitoring spirit wọn ní rí ẹmọ wọn dẹ̀ ní ní access sí ẹmọ ó lágbára gan wà á dẹ̀ àmọ́ arógo ẹ̀ lò òrí lé kọ́ òrọ́kọ fẹ́ òrí ìyàwó fẹ́ wà á lo òyìnbó bí aláìsí òríwé gbèrú gbà nǹkan wọn yẹn tí wọ́n mọ́nítọ̀ tó ń ṣe wàhálà yẹn torí gbogbo nǹkan tí wọ́n rò pé ó fi ń túra ẹ̀ yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn most of it máa ń link mọ́ wọn ní forward bó ṣe ń túra yẹn wọ́n ń wẹ̀ lọ́hùn nínú òwe ara kan wá wákọ̀ bí ilé ohun mi ní àìṣù látara òun náà so ẹ jẹ́ ká sáré ṣe kò sí time so ọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè pàfọ́ọ̀mù tó ti lu alẹ́ ìwọ ló wà mọ́ ni pé wàá lu alẹ́ á lu arógbòsá á lu oríṣiríṣi á lògùn dákọ́lẹ̀ á rí pé kò ṣiṣẹ́ wọ́n ti mú nu èyí tó yẹ pé spam ẹ̀ wọ́n ní pé no spam count ni zero spam count ni òun náà lu oríṣiríṣi á tún lu àwọn fertility tablet lọ́dọ̀ àwọn òyìnbó lọ sọ́sibítù á rí pé wọ́n á ní kò count náà ọlọ́run ṣọ́ wa lọ́wọ́ àwọn ẹni bíi ọlọ́run ṣọ́ wa ẹ̀dẹ̀ káwọ ọkùnrin náà ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kíní ọlọ́run ló fún wa pé ká máa fi gbádùn Ah, tí wọ́n bá lọ mú lọ <laughs> so ó jẹ́ ẹ̀rí pé mo stick mọ́ tọ́pìkì ẹni tó ń wá ọmọ àti tọ́pìkì tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀rí pé mo like the two topics because àwọn ìjọ lútù kí lọ́lọ́run fi pa wọ́n rẹ́ ọkùnrin àtọkùnrin ń ṣe obìnrin àtobìnrin ń ṣe pọ̀lọ́ ní hùn ọkùnrin àtobìnrin ọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ mi ṣe fẹ́ ni ẹ̀kẹ́ máa enjoy ara yín so àwa wà bẹ́ẹ̀ nínú ayé náà pọ̀lọ́ nífẹ̀ẹ́ wa èyí nǹkan tí wọ́n wá ń lò tó fi enjoy enjoyment wo ló to ẹ bá yìí ká tara wa so ẹnìkan wá mu ìyẹn wá lè pàfọ́ọ̀mù mọ́ ó lówó olówó kọ́lé onímọ́tò ní gbogbo nǹkan àmọ́ nǹkan ọmọkùnrin ẹ̀ ò ṣiṣẹ́ wọ́n ti sọ̀yàn dòkú ayé nìyẹn ìdí ni mo fi dó sórí tọ́pìkì yẹn nìyẹn ìwọ tí mo wá ń tẹ tó wá pé wá ti ń fọ́lò mi ti pẹ́ tó máa ń róríṣiríṣi tó bá mú nǹkan ọmọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin tó máa ń lò bí mo ṣe máa ń kọ yín yẹn tó ń wò pé bóyá pé kò tí ì pé bóyá kò tí ì píìkì tó má dúró o ó mọ lò lọ ni tó bá jẹ́ pé paracetamol nìkan lè ṣògùn orí fífọ́ fún gbogbo ẹ̀dá yányán wọn ní ṣe alábùkún o ó ti yẹ yín nísìn wọn ò ní ṣe alábùkún wọn ò ní ṣe àwọn oríṣiríṣi oògùn orí fífọ́ lóríṣiríṣi torí pé kí ni anelso shata izama anta ṣúgítà ohun láyásítà wí nàkàmá láyásítà wí sọjárù bí gé oko òṣè jọra wọn bẹ́ẹ̀ làwọn èèyàn jọra wa so ẹlòmíì lè lo fẹ́ǹsì kìíní sí kó ba lára mu ẹlòmíì tó bá lo fẹ́ǹsì kìí orí fífọ́ máa pọ̀ sí ni ó dìgbà tó bá lo paracetamol ìdí náà nìyẹn tí wàá fi máa lo àwọn oògùn táwa bá ń kọ yín àwọn àgbo ìtúsílẹ̀ má wò pé à ebe ilé ìwọ́n ní pé kíní yẹn máa lọ kó lọ́nà mo ti ṣe à ó lè má ba ẹ lára mu ṣe bá ń gba mẹ́sẹ̀gì ìmí àdúpẹ́ à kíní yẹn ó lọ ó bá mi lára mu ìmí àdẹ́gbẹ́ pé à kíní tẹ kọ́ wa yẹn mo ti ṣe sàkó bá mi lára àtúwà kọ́ ní mi gbígbèsè ayé ṣeré nǹkan tọ́lọ̀ fi jẹ̀dá lọ nìyẹn iná alákínálì nzánu fi kábàdìn ó dá wa sínú wàhálà sínú dààmú ni so ìwọ náà a máa jà fitafita both natural and spiritual a máa fi jà ó ń ṣiṣẹ́ natural nìyẹn spiritual wa máa gbàdúrà òun gbàwẹ̀ ni òun wá àwọn nǹkan save ara ìgbà tó ń mú nǹkan ọmọkùnrin kí ni ìyàn ti dòkó ayé nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń wò wá tẹ́ mọ́ mú nǹkan àwọn ọkùnrin ẹ̀yin nu ọlọ́run nu ẹ yí padà o ẹ pàdé ọlọ́run o ìyẹn á lo jẹ̀dí ìmí ti dológogoro ìmí lọ ń lo vigram àbí vigram àbí ẹ vigram tí àwọn òyìnbó náà máa fi ń ṣe kí ẹ̀rọ báwọn èèyàn máa ń kú sóòtẹ́ẹ̀lì ni torí kí ní heart ló ń bá ṣiṣẹ́ oògùn tí ọmọ fi ń bóbìnrin sùn tí wọ́n táwọn òyìnbó ń ṣe yẹn five gram heart ni ló máa affect lẹ́fi ráwọn èèyàn mi tó ti lo bí mẹ́rin ó fẹ́ fọ́kóló yóò kú ni káàtì ẹ̀ ò bá gbé so ẹ jẹ́ ká very careful so àwọn nǹkan tá a bá ń fi sílẹ̀ máa ṣe tó bá ṣe lé tí ò bá gbà wá tún ṣe lé tó bá ṣe lé tí ò bá gbà wá tún ṣe lé tó bá ṣe lé tí ò bá gbà wá tún ṣe lé ẹ dàgbà iṣẹ́ fídíò torí time mi ní time àárọ̀ lílé ìmúlẹ̀ lé lot of things tí mo fẹ́ ṣe lónìí but mo kàn fẹ́ wò pé àwọn skit tí mo máa ń ṣe mo máa ń ṣí ẹ̀ káàkiri yẹn jẹ́ kí n tún add mọ́ṣẹ́ mi torí ẹ̀yin olólùfẹ́ wa ẹ fìfẹ́ hàn sí mi lórí birthday mi ó ti yẹn sìn so jẹ́ kí n máa ṣe live lórí àwọn skit yẹn kí n dẹ̀ tún máa ṣe skit yẹn náà kí n tún máa send ẹ̀ ìyá máa gúnfẹ̀ àwọn èèyàn lè máa tú sílẹ̀ tú sílẹ̀ sádàkọ̀ járíà ni ó ń jẹ́ fún wa láyé àti tàbá tún ní símọ́ èmi ra àlìjánà tèmi lọ díẹ̀ díẹ̀ nù kọ́lọ́n gbà lọ́wọ́ mi níbàdà faman kana yarju liqa rabbi falya'mal amala salihan wala yushrik bi ibadati rabbi ahada ọmọ ìyá mi ọjọ́ méje ìwọ ọmọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin àbí tí wọ́n ní pé àtọ̀ ẹ ò lè dọmọ pé no spam count àbí low spam count àbí nǹkan ọmọkùnrin ẹ kò gbérí mọ́ kò lè ṣiṣẹ́ mọ́ bá mi gẹ́ẹ̀tì àrígiṣẹ́gi àrígiṣẹ́gi tó bá ti gẹ́ẹ̀tì ẹ̀ gẹ́ẹ̀tì méje kò sẹ́gbẹ́ kan gẹ́ẹ̀tì ìran ìdí ìjàpá kò sẹ́gbẹ́ kan wá gẹ́ẹ̀tì ata àjọsìn àti ewé àgbọn sórí pé kò ju mẹ́rin yẹn lọ ṣùgbọ́n nǹkan èwo ló jẹ́ méje ń bẹ̀ àrígiṣẹ́gi máa jẹ́ méje ìran ìdí ìjàpá máa jẹ́ méje ìgbín ńlá tó fẹ́ fi ṣe jẹ ìgbín náà máa jẹ́ méje báwo ló ṣe fẹ́ ṣe fún ọjọ́ méje fi fídíò yìí ránṣẹ́ fún gbogbo ẹni tó ń sọ́fà tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin yẹn tí ó lè pàfọ́ọ̀mù dáadáa mọ́ ó ti màgbo màgbo fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ ṣíà ẹ̀ so àbó ń fìlì pé ìdákọ́lẹ̀ torí lè yí àwọn ìdákọ́lẹ̀ àtàwọn arógbòsà wọn ti kó sọ́ńdà tọ́pìkì pé wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn so alárógbòsà lè ṣe onídàákọ́lẹ̀ lè ṣe ẹni tó nídìí máa ń pa wà lè ṣe ẹ̀rí nǹkan tí mo kọ síbẹ̀ tó nídìí alẹ́ lè ṣe torí tó bá mú nǹkan ọmọkùnrin èèyàn tí wọ́n bá pàdé ogun ẹ̀ tó confam àtàlẹ́ àti national àti spiritual lòun fẹ́ ṣiṣẹ́ fún so wọ́n wá mú àrígiṣẹ́ gẹyọ kan wàá lọ pẹ̀lú ata àjọsìn níwọ̀nba ó lè má ta àjọsìn mẹ́sàn-án báwọn yorùbá ṣe máa ń sọ bọ̀tì àwa shirk ni ó ti fẹ́ máa rí bákan pé ṣé dandan ni kó lo ata àjọsìn mẹ́sàn-án ni mú ata àjọsìn níwọ̀nba fi sójú ọlọ mú àrígiṣẹ́ gẹyọ kan fi sójú ọlọ mú ìran ìdí ìjàpá kan fi sójú ọlọ já ewé àgbọn níwọ̀nba fi sójú ọlọ wá lọ tó bá ti wá fẹ́ tó bá ti fẹ́ lọ ṣọ̀hàn pé onígbín méje wà wá mú kan nínú ìgbín yẹn wà á fọ ìkarahun ìgbín yẹn wà á kó mọ́ nǹkan tó fẹ́ lọ yìí so ó máa jẹ́ pé àrígiṣẹ́gi ẹyọ kan ata àjọsìn ẹran ìdíjàpá ẹyọ kan ewé àgbọn díẹ̀ then ìgbín ẹyọ kan tó fẹ́ sè lọ́jọ́ àkọ́kọ́ ìkarahun ìgbín yẹn náà wà á kó mọ́ nǹkan tó fẹ́ lọ yìí wà wá lọ gbogbo ẹ̀ á kúnná jó kúnná dáadáa torí kíní ṣẹ́ẹ̀lì ìkarahun ìgbín yẹn kó má lọ kọ́ọ̀sì kan nínú so wà wá ṣe kí ni o wà wá lọ akúnná tó bá ti lọ tó kúnná dáadáa ìkarahun ìgbé ìgbín tó fẹ́ jẹ lọ́jọ́ yẹn ni o ìkarahun ìgbé ìgbín tó fẹ́ jẹ lọ́jọ́ yẹn arígíṣẹ́ gé ẹyọ kan atajọsí díẹ̀ ìran ìjíjàpá ẹyọ kan pẹ̀lú ewé àgbọn lọ kó kúnná ìgbín yẹn wà wá fọ ìgbín yẹn wà wá gé ìgbín yẹn sínú pọ́ọ̀tù ìkárá nǹkan tó lọ yẹn wà wá fani lórí wà fi pun sí wà fi yọ sí wà sì jẹ wà bá jẹ o lè jẹ láàárọ̀ o lè jẹ lọ́sàn o lè jẹ lálẹ́ ṣùgbọ́n kan nìyẹn tó bá tún di ọjọ́ kejì wàá tún mú àrígiṣẹ́gi ẹyọ kan wàá mú ata àjọsìn níwọ̀nba wàá fi sójú ọlọ wàá mú ìran ìdíjàpá wàá tún mú ẹyọ kan wàá mú ewé àgbọn wàá tún wàá wá díẹ̀ wàá tún fi sí kó má lọ pọ̀ jù ewé àgbọn díẹ̀ wàá fi sí so wàá wá mú ìgbékejì wàá fọ́ ìgbékejì ìkarahun ìgbékejì tó tún fẹ́ jẹ tó fẹ́ jọjọ́ kejì yẹn wàá tún kó mọ́ nǹkan tó fẹ́ lọ lónìí wàá tún lọ pẹ̀lú àwọn àrígiṣẹ́gi ata ìran ìdíjàpá ewé àgbọn yẹn wàá lọ ìkarahun ìgbín yẹn mọ́ ìgbín yẹn wàá fọ́ wàá gé òun wọ́n máa ní kọ́ gé mẹ́sàn-án o sì lè mọ́ gé kankan o sì lè gé oye tó bá wù ẹ́ so wàá kó sínú kòkò wàá bomi sí wàá tún fá nǹkan tó lọ yẹn wàá tún fá sínú ẹ̀ wàá tún fepo sí wàá fi iyọ̀ sí níwọ̀nba wọn kì í fi mangi sáwọn nǹkan wọ̀nyí o iyọ̀ ni wàá tún sè é tó bá ti sè é wàá tún jẹ́ ọdọọjọ́ kejì bí wàá ṣe máa ṣe lẹ́fírídé òun ló fà táàrí torí ìgbín yẹn ló fẹ́ máa fi ṣe jẹ wàá dẹ̀ máa lọ ìkarahun ìgbín yẹn mọ́ kíní yẹn so agbòjọ́ ni òjọ́ ni everyday ló máa ṣe fún ọjọ́ méje wọ́n á dá nǹkan ọmọkùnrin yẹn padà hmm. so tó bá yé yẹn ìtẹ́bá lọ́nà tó bá yé yẹn jọ táìpù pò yé yín kí n lè fi mọ̀ tálàyé yẹn bá yé yín ẹ̀ dẹ̀ share fídíò káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kó tó wá ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní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 tí product wa ò ti ní wá bá yín tá a bá ti búùkù yín tẹ́ ti sanwó so bó ṣe jẹ́ nìyẹn ọlọ́run á gbàdúrà wa gbogbo ẹ̀yin tọ́lọ́run ràn ṣe tẹ́ ń gbádùn program wa a sọ fún yín pé a nídìí ajé àti umura ní organization wa ẹ fi ta organization wa lọ́rẹ̀ ajé umura slot ẹ fún wa aláwọn èèyàn tá a máa fún tí mo máa jẹ́ sáràkọ̀ fún yín adẹ̀létò ilẹ̀ mọ́ṣáláṣí tá ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ sí nàìjíríà tó fẹ́ jẹ́ branch global Dahiratu Dhikrlahi ẹ bá wa dá sí tọ́lọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ẹ̀ ní wálẹ̀ láéláé tẹ́ ń dá sí tọ́ àwọn ọmọ aláìní àtàwọn opó àti lọ síwájú ẹ̀sìn àdúrà yẹn àgbà o i appreciate yín gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ kí wa fún birthday jazakallah kulla alkhairi àdúrà yẹn àgbà o wa ìsásá alákàìbájá nífa ẹni kọrí ibùnú jìbùdá wàtàdá ìsádẹ áàní فليستجب لي وليؤمنوا بي لعلهم يرشدون اللهم صل على سيدنا محمد صلاة تنجنا بها من جميع أولي ولا وتقضي لنا بها جميع آجات وتطهرنا بها من جميل سيئات وترفعنا بها عندك على درجات وتبلغنا بأقصى الغايات من جميع عيرات في الآيات وبعد الممات وعلى آله وصحبه وسلم تسليما ẹ fi fídíò yìí ránṣẹ́ torí pé kí ni inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí má sálámù wáyé lálẹ́kọ́ yìí ẹ wọ́sọ̀ fún wa lórí plus two seven six one two nine five six three eight nine ẹ wọ́sọ̀ fún wa lórí plus two seven six one two nine five six three eight nine inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí o má sálámù wáyé lálẹ́kọ́.